بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أنا أفكر الله سبحانه وتعالى كيالون وكيالان يجو ما لبري جو نلوكم كما أنباء سواجه بوا أنباء بوا نجوا محمد صلى الله عليه وآله وسلم. sallam gbogbo àwọn ará ilé ànábì àwọn sàhábà ànábì gbogbo mùsùlùmí tó ń tọ ìlànà àwọn wọ̀nyí ìjọ àlùkìyàmù ní kíláàsì tó lọ a ti ṣe àlàyé lórí àǹfààní kejì tá a lè rí mú nínú hadith nàbàtú adé àǹfààní kejì yẹn la wà láti ṣe àlàyé kí ń jẹ́ orígun mara àwọn ìsìláàmù fún wa tí ń ṣàfihàn wípé bẹ́ẹ̀ni ò bá rí kan ṣe nínú mara àwọn tó já sí pé àìríṣe rẹ̀ àfinúfúndọ̀ má ṣe ni ìṣàgídí má ṣe ni ọlọ́run fún ní gbogbo facilities tó fi lè ṣe irú ẹni bẹ́ẹ̀ kì ṣe ìṣẹ̀lẹ̀ ní. àwọn orígun àwọn ìsìláàmù wọ̀nyí bẹ́ẹ̀ láti rí ọ̀rọ̀ tàwọ̀ṣì ọ̀rọ̀ sọ̀lá ọ̀rọ̀ zaka ọ̀rọ̀ sọ́ọ̀mù rọmọdán ọ̀rọ̀ hajj àwọn kan ń bẹ nínú rẹ̀ tí kó wá ní ó fi filé ayé lẹ̀ kò ní ráǹfààní àti ṣe láyé gbogbo àwa mùsùlùmí tó súnmọ́ jù ní pé gbogbo wa ká láǹfààní àti làhájì bá ti sọ yìí lóyún mọ òun pé bẹ́ẹ̀ ni torí pé gbogbo akọ́la lówó lọ́wọ́ àti wá gbàgbé pé ní tí hajj owó nìkan àlàáfíà ara rọ mọ́ hajj èèyàn lè ní owó kó ní àlàáfíà ara tó hajj àbẹ̀tẹ́lẹ̀ ise hajj ò di ọ̀ràn àyàn fún kó ṣe torí kò ní àlàáfíà ara tó fi ṣe lè àníyàbà tó bá ti wípé ó ṣe nílérí nazaran wípé ìwọ ọlọ́run fẹ́ nígbà tó ti gùn mí owó mo gbọ́dọ̀ sé ni ṣùgbọ́n àlàáfíà yóò wá sí bá mọ̀ kó sì lérí rẹ kalẹ̀ bẹ́ẹ̀ tó bá fi ayé wọ́n lè yóò jẹ́ tó pẹ́ tó gbóhùn náà ti ṣe hajj tiẹ̀ rí ẹni tó bá ti ṣe hajj rí ó lè bẹ́ẹ̀ lòmíì ṣe lọ́dún ni pẹ̀lú wípé ẹni tó fẹ́ bá ṣe yìí ó ṣèlérí rẹ̀ bóun fẹ́ ṣe ọlọ́run fún ní àǹfààní so àníyàbá ìrọ́pò èèyàn ti ṣe ìbáadà ó wọ̀ bíi hajj bákan náà ni àsọ̀wò. ẹni tó láwọn gbèsè àwẹ̀ lọ́rùn tí ó jẹ kó tó fi lé ayé lẹ̀ wọ́n lè bá gbà ńgbà tí ò bá sí láyé náà kẹlẹ́zà òkèfàrọ̀ ẹni tó já sí wípé òun náà ṣèlérí ni pé wọ́n lọ́hùn nípa ibi múláradá tara ẹni mi àbí àwọn nǹkan kan ní ti ń dún yàn téèyàn wá tú ìrètí lérí síwájú ọlọ́run pé wọ́n lọ́run tó báyìí lè ṣe fún mi màá gbàwẹ̀ báyìí màá gbàwẹ̀ báyìí ìwà aráǹfààní àti gbà á kéèyàn tó kù láyé wọ́n lè bá yàn gbà lẹ́yìn ikú ìlú. àbí gbèsè Ramadan abẹ́ni tí ó ṣàṣìṣe pààyàn lábẹ́ ìṣẹ̀lẹ̀ Islam nínú tó gbọdọ̀ fojú tó ní ìgbà oṣù méjì tẹ̀léra wọn eléyìí ṣẹlẹ̀ sí i gbogbo àwọn kan wọ̀nyí àwòrán yẹn ni lọ́rùn ẹni tí ó bá dá wọn gbèsè kò wá ráǹfààní àti gbà òfìlẹ̀ ayé lẹ̀ ìyàwó rẹ̀ lè bá gbà á ọkọ rẹ̀ lè bá gbà á bàbá ìyá rẹ̀ lè bá gbà ọmọ náà lè bóbi gbarú ẹ̀ gbogbo àwọn kan wọ̀nyí àníyá àbàtú lè bàdá tẹ́rẹ̀ fi hà ìrọ́pò èèyàn bá èèyàn ti ṣe ìbáadà ó wo àwọn agbọ́nrin wọ̀nyí. tẹ́wáyé lẹ́yìn méjèèjì yìí gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀ta tó kù òye báyàn ṣe wò òye báyàn kírun òye báyàn yọ zaka àti tó bá ṣe wípé owó ti wọnú zaka èèyàn náà tó bá ti wọnú zaka èèyàn tó ṣe pé ìfi nǹkan falẹ̀ ìmọ̀lásàkù nǹkan lèyìn ti fi ìyọ́ ti kú fi dé gẹ́gẹ́ bí oníṣòwò olówó tí ń ṣòwò tó sì lówó lọ́wọ́ ó gbọ́dọ̀ máa ń wo àsìkò tí zaka tiẹ̀ ń wọlé zaka tiẹ̀ ti wọlé ó yẹ kó yọ zaka rẹ̀ láti bínú oṣù Rajab àbínú oṣù Sha'ban òun wá àwọn bó ti kọ́mọ̀ láwùjọ wa kí ní yẹn fọ́mọ̀ gẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn olùsòwò wọ́n mọ̀ rò pé ní ọmọ dọ́nà làwọn yọ zakati kára o àtìsẹ́ lágbàrí torí pé alhaul ìyípo ọdún bá ti yípo lórí owó tó fi ń ṣòwò tẹ́jìbù fi ìzàkà tó sì wọ ní sọ́ọ̀bù tó wọ fọ́sàn tó zakati dọ̀rọ̀ àyàn ó bẹ̀rẹ̀ nínú January lápòjúwe January ọdún tó mo kàn fi sàgbéjì ó kó lè yé ní o bóyá january ọdún yìí nìsín ó bọ́ sí inú sọ́fà sọ́fà ọdún tún wá zakati wọnú owó ẹ̀ ìjọ sí january ọdún tún bọ̀ wá ó ti wọnú owó ẹ̀ tó bá já sí pé ọdún yípo bá owó yẹn lọ́wọ́ èèyàn tó owó lọ sí ti gbèrú bísíǹsì yẹn boom débi wípé ní tí wọ́n pè nínú sọ́ọ̀bù zakati ó wọnú owó ẹ̀ january yẹn sọ́fà rùn lápèjúwe lórí ọ́ O wá ní sọ wípé torí ọlá rọmọdọ́n kó wá kó mọ́yọ̀nù sọ́fà títí kó wá sún di inú rọmọdọ́n tó sì fi márùn wá gùn ìmá gbàgbọ́ yẹ ẹ̀sìn torí kí ní ẹ̀yẹ káwọn òwòye sí láwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn bọ̀rọ̀ kìíní wa tí wọ́n lówó lọ́wọ́ tí wọ́n jó lówó inú rọmọdọ́n nìkan náà wọ́n yọ zàká kò sì yẹ orí bẹ́ẹ̀ ọdún tí wọ́n bá bẹ̀rẹ̀ bísíǹsì ẹ̀wọ́ tó fi bẹ̀rẹ̀ rẹ̀ tọ́dún bá ti yípo tó kójú ọdún kan in ti ń bẹ lọ́wọ́ ọ̀rọ̀ òun wà bí ìlú wọn àfàṣì àwọn fọ́níṣèríà dúkìá mi tí mo fi ń ṣòwò ẹ̀níṣẹ́ capital ní mo fi rán mi bísínẹ́sì mi ó ti kójú ọdún kan báyìí o ẹ̀dá àti mi zàkà lọ́dún ìpa ó ti wọ 1.2 ó ti wọ 1.3 1.5 ó wà wò ní ìjẹ̀yìn gbèsè aláwọn ìgbọ́n bá tó fún mi lówó padà ó ti wọ̀ ó sì yọ regardless of any month tó bá fọ́ọ̀lù sórí ẹni wá ní rọmọdọ́nù òtí ìdènù ti jẹ́ kí n yọ zakari ti ti díwù kó yọ láti tó sùn yìí sẹ́yìn ìyàwó rẹ̀ sì mà èyí tó dàgbà lọ́jọ́ orí náà ọmọ rẹ̀ náà mà kódà àti lè mọ ara tí ó mọ sọnù ìyàwó àbọmọ wípé aláàjì ìjẹ́ ẹ̀ zakari o à ó fẹ́ sùn nínú sọlá àlùbáríkà ni kò sóṣù tí ò ní àlùbáríkà so ìfàkùnrùn yẹn tó bá ilé kú ó di ọ̀ràn ẹ̀ lórí àwọn fámìlì rẹ̀ kí wọ́n yọ nínú owó ẹ̀ kìí ṣe wípé wọ́n yọ nínú owó tiwọn. wọ́n ẹ̀pọ̀ ẹ̀ kí wọ́n tó pín ogún ẹ̀ gbèsè títí ẹ̀yẹn gbèsè ọlọ́run ọba ni wọ́n yọ ọ́ ìtúbọ̀ wá sẹ́kù ìyàwó àtọmọ tó bá lóbi láyé wọ́n mọ̀ pé lẹ́yìn zakati irun kíkí àtọ̀rọ̀ tàwọ̀fíì ìdúnwé báyìí ṣe o nígbà náà kódà ìyàwó mi ó máa ń kírun dáadáa ti sọ fún un pé ó ti wò ó rí kó mo bẹ́ẹ̀ náà kí ṣubú ìdí mi nàám owó ara èèyàn ní àárẹ̀ tó já sí wípé èèyàn ò tiẹ̀ mọ̀ téèyàn ń ṣe má èèyàn ti lùsì consciousness ẹ̀ kò sí làákàyè má ìyàwó wa wò ó ọkọ mi rè é láti lọ́jọ́ mẹ́ta sẹ́yìn ń sìn ń tẹ̀ mọ́ bí sẹ́ńtì wà bí wọn kó màlúù tiẹ̀ wà bá wọn kírun wọn ìmà ló ní àdín kò sí làákàyè bẹ́ẹ̀ bó ti wò mà o lè bọ́kọ o sì lè báyàwó rẹ o o lè bóbi rẹ kírun tọ́lọ̀ bá ti fún yàn lágbára yàn lè rí kí látara àárẹ̀ kan sí kejì fa anta màfúwò náà ní ìsìláàmù yá sí rẹ ju wípé kó wá jẹ́ àlàbọ̀ fáàmù lẹ́bi rẹ lọ bákan náà ọ̀rọ̀ tàwọ̀fíìdì tìyàwó ògbé tọkọ tọkọ ògbé tíyàwó tọmọ ògbé ti bàbá ti bàbá ògbé tọmọ òun náà ni ànábì ní wọn náà àlẹ́ ìsẹ̀lẹ̀ ìjẹ́ ànábì rẹ̀ ìjẹ́ abiyì kan ńlá nínú àwọn abiyì márààrún àwọn ànábì ọlọ́run kò ràn ọmọ rẹ̀ lọ́wọ́ nígbà tí ìparí ayé dé. ولما قال نوح يا رب إن بني من أهلي وإن وعدك الحق وأنت حكم الحاكمين جوبي لو نبي نوح ونوالون ولونا من سلوتو إن بني من أهلي أما مي أرى أرى ليني لارا ملوك جدي وإن وعدك الحق أدن ولون فوق فلي أيره òdodo mọ̀ ní sọ̀rọ̀ mi náà bomi lọ ni tó náà parẹ́ ni. wà á ní ta ahkamul hakimin gbogbo dáwọ́dájọ́ láyé decision ti tiẹ̀ judgment ìdí tiẹ̀ ní borí ara pa gbẹ́dá ni mo wípé ẹ̀sìn òbí òran tọmọ lọ́wọ́ tọmọ náà òran tòbí lọ́wọ́ kó wá ní kó ṣe ti tiẹ̀ bí wọ́n bá ti fẹ́ pàdé ọlọ́run bá ti lè fojú tó o má jẹ́ kí àìmọ́ dúró déédéé ọmọ àbí ṣòro ọkọ kan kó kó bọ́wọ̀ ìyàwó kó wá jẹ lẹ́bọ̀ kalẹ̀ sílé má jẹ́ kí wípé ọkọ mi náà nì ọkọ mi nì wọ́n ní wọ́n ká wá ń bì ilé kìnnì kan ilé kankan ilé pàìtọ́ ilé aláfà ilé kìnnì wọ́n ní ká lọ bẹ̀ àwọn ayé á fi ẹ̀dọ̀ ọmọ lúbẹ̀ wọn. àwọn ayé ọmọ ń gbádùn ẹ̀dọ̀ ọmọ lúbẹ̀. Ah, nǹkan bàjẹ́ máa rìnrìn lára ga ó rẹ musulumi, ó rẹ musulumi, tó tí àsànú ara ló ń dààmú rẹ̀ lèmọ́mù ìlú kan sì gbọ́ ó sì ní kó lọ ra kó lọ wá ẹ̀dọ̀ ẹran kó fi rojú ibi tí ń dùn kó ó dà pé ọ̀sà ojúbití wá tí ara ti máa ń ní níbi ìsàlẹ̀ ẹkùn níbi ọ̀sà lókè ẹ̀yà ni ó ní ra ẹ̀dọ̀ ẹran ká fi ra ojú ibẹ̀ ká wá sọ nù ara rẹ̀ ó yà ẹ̀dọ̀ ẹran ká fi ra ojú ọ̀sà oníwà kó ọ̀sà ònú ara ẹni o. ṣé ọlọ́run bá tiẹ̀ bá wa sàdéhùn yìí àdéhùn tó bá wa ṣe ní tẹ́ẹ̀mù torí pé àdéhùn yẹn ni fẹ́ fi ṣàlàyé talẹ́ tó dóòtì ní talẹ́ tó ṣe kórí ahọ́n nìkan ní fi jẹ́ mùsùlùmí rẹ̀. tọ́mọ tàwọn ìjọ ọmọ kí ògbé tàfà tàfà ògbé tọmọ kí ó ìmánì àtàjù ògbé tèrò ẹ̀yìn tèrò ẹ̀yìn ògbé tàtàjù bó ti wù kó lè mọ́ àwọn ìyàwó tó má ti torí wípé kọ́kọ́ mi lè là wà torí gbogbo ìmánì yóò gbéra yín o ẹ lè bára yín wà jẹ́nà lábàlá ìmọ́ni kó wá ló wà jẹ́nà rẹ̀ fún ààrẹ àtẹ́bà wá fún ayín lọ́wọ́ lórí lórókù gbogbo àwọn kan wọ̀nyí mùsùlùmí gbọdọ̀ bọyé gbogbo ohun tó bá wò ṣẹlẹ̀ sóbi èèyàn gbogbo ohun tó bá wò ṣẹlẹ̀ sọ́mi èèyàn àbí lọ́kọ àbí níyàwó àbí lọ́rẹ̀ àbí lọ́gàá bàbá ti ń bẹ lọ́hùn ìtìsílámù ò takò nínú àwọn àsìbáàbù awo oògùn òwòsàn tẹ̀lé ìbòdé ni kódà kó jẹ́ tó ní ìdílẹ̀ tí ò bá ti sọ fọ́ ń bẹ́ẹ̀ gbogbo tí ó fi pèlè rẹ̀ tí nǹkan haramu ò sí ń bẹ̀ sì fún wájẹ́ ń tá àfọkàn tán oyè ewé kan náà ni wọ́n já àgbo rẹ̀ ẹ mú ìsìláàmù Allah subhanahu wa ta'ala ò máa ń tẹ́ àkàkàn sí ayé àfi kó fi wòsàn rẹ̀ ṣe àlímọ̀hú mọ̀nà àlímọ̀hú wàjàhílàhú mọ̀nà jàhílà fana ti sọ nìyẹn ẹni tó mọ̀ ó mọ̀ ẹni tó sì mọ̀ kò mọ̀ lẹ́yìn eléyìí ìyẹn lọ bẹ àwọn kìíní kan ní ẹyí ká ọkùn lóru ẹyí ká ọsùn lóru orí odó lẹ́gùn lè tẹ́ ti bẹ̀ wọn ara ara ọlọ́run ọba ń bẹ̀ tọ̀ yìí ń lo bẹ́ẹ̀ lábẹ́ àǹfààní kejì ó ń ṣe ọlọ́ ìgbà tí arákùnrin náà wá ó bi léèrè oníyà Muhammad akhbiri ní anil iman fún mi ní òní pàtó ń jẹ́ ìgbàgbọ́ nínú tí àwùjọ wa láti púpọ̀ òlọ̀rọ̀ iman so in tí ń jẹ́ concept of iman gan kò yáwọn èèyàn in tí àwọn èèyàn fi ń sòǹdí wọn tí ń jẹ́ gbàgbọ́ ẹjá ṣàlàyé rẹ̀ fóyé oní principle principle lọ́pọ̀lọpọ̀ ẹlòmí fi ń sùn dí wọn imani ẹwà àwọn alákọ̀wé yẹn pàápàá jùlọ àwọn tó bá ti wà green wash western league ọ̀pọ̀lọpọ̀ pé wọ́n ń sín gbẹ́rẹ́ wọ́n ń di nǹkan mọ́ra wọn wọ́n máa ní pé nǹkan dọ̀tí ni wọ́n làwọn á ti máa kó nǹkan kan jẹ ó máa bà nǹkan jẹ nínú àlàáfíà ara àwọn nǹkan kan ẹ má rò pé imani wọn ni o ṣùgbọ́n lómi yìí ti ń sípò imani kèsè imani àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣe wípé ó náà mùsùlùmí tó jẹ́ mulhid éfìsì burúkú tí ń takogó kò sí ọlọ́run tó bá ṣẹlẹ̀ sí yóò kàkún pé wẹ́ that happened ìyàwó ń kú ń lost I lost my wife what else must to live must to live my own life so she's gone she's gone ó parí sì fúláwà yóò bí lọ síbi condolence nìyẹn ó sì káwọn ọ̀rẹ́ ẹ lọ wọ́n sì kọ àwọn orin kan bí orin happy birthday wọ́n kọ́ ní sàárè july continues kò sọ́pọ̀lọ ẹ̀sìn kò sọ́pọ̀lọ ẹ̀sìn tó bá ti dojú ọdún kan bí àwọn rẹ̀ kó remembrance my wife yóò lọ sórí rédíò my wife lọ́fà afá wọ́n sì tẹ̀kéde lórí rédíò ó ti pọ́dún kan tí madam kìnnìkan fún ìyàwó pẹ́pẹ́kọ́ kìnnìkan and that's all ẹnu ní wàá sọ wípé ẹwà àwọn ni wọ́n ní imani imani tí wọ́n ń pè jù píríncípù nìyẹn kò ń ṣe imani in tí ó ń ṣe ọlọ́run alẹ́ sọ́lá àfọ̀sẹ̀lá tó ìṣàlàyé ìgbàgbọ́ fún wa orígun mẹ́fẹ̀ẹ̀fà yìí tí ò bá ti pé sára ìgbàgbọ́ èèyàn kìí ṣe mùmìnì kìí ṣe kíni kìí ṣe mùmìnì ẹ ti jẹ́ amúkẹ́ níkan náà wá àwọn ẹ̀yà wa kan bẹ̀ lórí wọ́n bẹ̀ lórílẹ̀-èdè tí wọ́n ṣe Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń fi mọ́ ìkú sọ́dọ̀ wọn púpọ̀ torí wọ́n gbà wípé kíkú bá ti dé ó dé náà ni wọ́n ìbẹ̀rù kú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń kàkún pé ìmánì ló lágbára lára wọn bẹ́ẹ̀ kálà ìṣesí bí wọ́n ṣe ń rè wọ́n ìṣesí àṣà tí wọ́n nìyẹn ìṣesí kí mo pè é àṣà tí wọ́n wọn ègbé bẹ̀rù kú sẹ́ni àwọn ọmọ wọn bí sẹ́ni àwọn èèyàn wọn kódà nìkan sọ débi tó wọ́n fẹ́ sẹ́yìn àjò báwọn tó máa ń bá tírélàsì yìí náà tó wọ́n fẹ́ sẹ́yìn àjò tó tó jìnà ìmí aṣọ ọ̀sìn rẹ̀ ló sì mú lọ́wọ́ ló dì mọ́ travelling bag rẹ̀ táì bá mà tó bá ti kó tiẹ̀ di wí kò ní ìtàwọn èèyàn ń dààmú láti wá aṣọ sí ọ́fíìsì wọn kọ́kàn wọnú báàgì wọn kán sì kó aṣọ sí wọn jáde kán sì sùn wọn kódà kí n fi kún ibi tí wọ́n bá kú sí fún tí agbẹ́yìn bá tẹ̀lé tí wọ́n bá kú sí náà ni wọ́n fara mọ́ káwọn sì ní wọn ṣùgbọ́n ìlú òkú ara wọn lọ bí yóò bá ti fẹ́ràn wàhálà awùkú láti kó wá kó ara máa wù òkú káàkiri èso wàá mí síbẹ̀ fún wọn wọn ni òkú yóò fẹ́ lọlé o òkú yóò fẹ́ rìn o òkú fẹ́ rìn o ọ̀ràn ọ̀ràn ọ̀rọ̀ Yorùbá pé yóò bá ti bẹ̀rẹ̀ báyìí gbogbo wa kàn dákú ní mọ́tò ní ẹ̀ ń ṣe fíìmù fíìmù lẹ́ ń ṣe tàbí kó ṣe fẹ́ ìjẹ́ tẹ́ ìkókù lọlé kẹ̀kẹ́ ń ṣe yín èyí ṣe tẹ́ ìsìnkú ní síbi tó kú sí wọ́n ti mùsùlùmí síbi tó bá kú sí ni wọ́n ló lóore fún ṣe islam ó ní islam gbé wá oku tó bá kú àwọn ìdí kan tó lágbára tí islam náà padà fún ní rìgáàdì lébi di wípé àwa gbé kóòmù tó kú sí la fi ń gbé lọ́bòmí tí ò bá ti jẹ́ yẹn sílẹ̀ ń kú káàkiri sẹ́mẹ́tìrì wà níbi tó kú sí alhamdulillah a mùsùlùmí tí wọ́n dágájá tí wọ́n lè tọ́jú rẹ̀ tí wọ́n lè bàṣírí rẹ̀ tí ó fún sí ara wà pèsèlá sẹ́yìn ní ọmọ wà jẹ́nà ní nígbà náà wá sí ọ́ sí ìlú tí wọ́n ti bí ọ lóbi wá wà jẹ́nà àbí náà bá sí ọ́ sí ìlú tó kú sí tó jẹ́ ìlú tí wọ́n bí ọ lóbi wọ́n náà ṣùgbọ́n wà ní ẹ̀ àfa àgbọ̀ yín lè wọ́n fi bú ìyàn ní ó parí ebú náà ní tí Yorùbá ìfìlẹ́sìn ìfẹ́ náà nìyẹn ìsọnu níwèé ìfìlẹ́sìn ìfẹ́ wọ́n sọ wá lẹ́nu wọ́n ní wọn náà nù bàbá wá kú sí ìdálẹ̀ wọ́n ti sí ìdálẹ̀ wọn náà nù bàbá yóò lórí gbé èwo lèébù ká ní bàbá bá mu tí kú tó ṣàgbèrè kú tó tó mọ́mù ló lù kú yìí ló lè máa jábùkù fún yàn kí ló ń sọ grandfather rẹ̀ ní olùmọ́gùn kú ni àti yìí ló bàbá rẹ̀ kú rẹ̀ ó yìí títí bí tó kú sí ẹ̀ wá ní àbùkù wípé òun náà nìyẹn bàbá yẹn rásọ̀ yányán ụra oral ụra oraloku so oral oralize oraloku lọ́dọ̀ táwọn tọ̀hún ò rí bẹ́ẹ̀ amẹ́kẹ̀ẹ́ ṣe pé ìmọ̀nì ló wọn bẹ́ẹ̀ ìṣe sí àṣà àti wọn ni nítorí àmọ̀ ní pé ànábì ní ní tí ń jẹ́ ni mẹ́fà yóò sì pé sára ọ̀pọ̀lọpọ̀ àwọn táà ń sọ ìlú náà wọn mẹ́fẹ̀fà ò pé ayé ní ògbà wa àbá máa ń lé lẹ̀lẹ́ ọkọ̀ọ̀kan àwọn míì náà bí yorùbá ti ń takò kọ́dàrù yìí tí wọ́n lè lára wọn àwọn míì náà sí lára wọn kò kàn rámpáǹtì lọ́dọ̀ tí wọ́n bó ti rámpáǹtì lọ́dọ̀ ìjẹwà ṣàwọn tí ó fi máa jẹ́ kó yé mùsùlùmí wípé nǹkan náà fi dìfáìn yí mọ́ nínú àdífì yìí náà láàmà gbàgbọ́ kèsè ń tàà bá ń rí lára ìran kan àbẹ́rẹ́ ẹ̀yà kan láti mọ sùn tí wọ́n ti jẹ́ ìmánì nínú ìṣẹ̀lẹ̀ ìsìlámù ara àǹtúmìnà dè láà gbọ́lọ́wọ́n bá gbọ́ gbọ́lọ́wọ́n rẹ gbọ́ ń là kọ́kọ́ nínú àǹfààní ńláńlá tí àdífì ń ṣe fẹ́mi àtiwọ́ ìmánì wa bẹ̀rẹ̀ lórí ká gbọ́ lọ́wọ́n bá tún dá gbọ́ ìjọ́lọ́wọ́n bá tún jọ́lọ́wọ́n bá lé lórí agbàgbọ́ ìpààyàn ni ìjìyàn ni ìsọ̀yàndó lówó ni ìsọ̀yàndó lòsì ni ìníyàn lára ni ìṣèyàn láǹfààní ni ìwóore fún yẹn ni ìṣàkóbá fún yẹn ni rùbíyà abẹ́ni wọlé kò sí olóhìyà ọba tó wá ń ṣe gbogbo rẹ̀ yìí ti ń sọ̀rùn lásìkò tó ń sán tí mú tí ń ru òru lásìkò tó ru ń ru kò sì ní sóoru kò ní ṣe ọyẹ́ òun náà ní onìkan ló wá di sẹ́wù kẹsì martin kamil lẹ́yìn ọlọ́run wọ́n wà rífù kamil lẹ́yìn ọlọ́run wọ́n gbé sàárà rẹ̀ kọjá mọ́ṣáláṣí wọ́n gbára ní nǹkan mi lẹ́yìn ọlọ́run inú ìdílé wa yìí ká wọn yìí bá a jí àwọn àá ah, wọ́n ti ṣe sára wa pa ni wọ́n jẹ́ kí gbàgbọ́ rẹ̀ ó rọ̀ mọ́ tó bá ilé rọ̀ wọn bẹ́ẹ̀ ìrun ò láǹfààní wájú ọlọ́run. lágbègbè ìmọ̀lọ́run subhanahu wa ta'ala àwọn orúkọ tọ́lọ́run bá ń jẹ́ lórúkọ àgbà wípé òun ní orúkọ tó dáa jù àwọn òròyìn tọ́lọ́run bá gbà ń ròyìn àgbà ní fi ń dáa jù níròyìn ntí ọlọ́run bá subhanahu wa ta'ala ò bá ti fi ròyìn ara rẹ̀ ń ròyìn ká má fi ròyìn ọlọ́run. yorùbá ní ọba dákẹ́dájọ́ táwọn ọba ń dákẹ́ ó mọ̀ pọ̀ irú àwọn ròyìn tí ò da bá lọ́dọ̀ yorùbá mọ̀ pọ̀ a bá mú lẹ́yọ kọ̀ọ̀kan rèé kò sí tí ó máa jẹ́ wípé sẹ́lá back and front <laughs> àti bàbá àdìyá yóò bá gbogbo wọn àmá máa ṣàlàyé ibi tá a jọ kù sí dáńsọ yín bọ́lọ̀ ọba ń dákẹ́ ọba adákẹ́dájọ́ ẹ̀yìn náà lẹ́tọ̀ọ́ wọn á kíyàn lẹ́tọ́ ọmọ adákẹ́jà bí èṣù bọ́lọ̀ ọ̀sẹ̀ tó ń dákẹ́ èṣù náà ń dákẹ́ àwọn ọmọ adákẹ́jà bí èṣù wọ́n ń kí àwọn orí kan bẹ́ẹ̀ nílùú kẹsìmù ní dákọ́ àwọn ọmọ ilé so èsù ń dákẹ́ ń jà ọlọ́run bá ń dákẹ́ ń dájọ́ èwo lẹ́mùnú mi ẹtí ẹ ìkànnì ẹfọwọ́ mú káàkà mọ́ tẹ́ ń lọ o ìkíní yèjì sì rè kò dáa torí wípé ànábì ò sún sùn ń dákẹ́ ẹjà òun ló sì mèsì jù wá lọ so à ń sọ tójú wọ òkò ni abálẹ́ sùn ń dákẹ́ ẹjà ẹ bá sì lọ́lọ́ bá ń dákẹ́ dájọ́ ànábì ò sún ọ kọ́lọ́ máa ń dákẹ́ ní dájọ́ ó pè lọ́ba tó ń dájọ́ fún wa kò ní dákẹ́ lára ròyìn tẹ́bá náà ọba tí ń ṣe sùúrù ń dájọ́ yóò ń dábẹ́ nínú àwọn òròyìn ọlọ́run ọba tí máa ń ní faradà tí ń ṣe sùúrù ọlọ́run ọba ń ṣe ní ibi tá a bá adéláyé tá a wà nínú ilé ti káta ayé lẹ̀ náà ní fi ń gbà wá yàn ju tẹ̀yìn ní ní òdodo wà bírú máa ti faradà máa sùúrù torí a máa bẹ pẹ̀lú ẹni tí bá ń ṣe sùúrù gbogbo òròyìn tí Allah subhanahu wa ta'ala ọba ti fi ròyìn ara rẹ̀ tánàbí náà fi ròyìn rẹ̀ ẹ má jà fi ròyìn ọlọ́run. ó ní an tu'mina billahi wa malaikatihi àwọn màláìka ọlọ́run ọba lára àǹfààní àdìsí mi nìyẹn gbà wọ́n gbọ́ tí wọ́n bẹ a rí wọn sójú àmọ́ rí wa ó sì kéré ó pọ̀ ọmọ ìdẹ́yìn kọ̀ọ̀kan láyé onímọ̀láyíkà mẹ́ta tí ò sí ìméjì tí wọ́n dúró tẹnì kọ̀ọ̀kan wa bá a ti pọ̀ tó tọmọ ìdẹ́yìn láyé ẹnì kọ̀ọ̀kan ní mẹ́ta mẹ́ta tọ́lọ́ wọn àtàyìn pẹ̀lú rẹ̀ rọ̀kìbùnà àti máa yalfizu min qawlin illa ladayhi rọ̀kìbùnà àti dídún kan nínú dúdún kò ní jẹ́de lẹ́nu mùsùlùmí àbí ẹ̀dá kan àfi kí a ti yan àwọn rọ̀fíbò àti àtìdìtì tó bá ilé ọ́fà wọ́ọ̀dù kan ó kọ́lẹ̀ tó wá dáa ni ó kọ́lẹ̀ fún ọ lẹ́sàn kò dáa ni ó kọ́lẹ̀ àbí ìsèyàn rọ̀fíbò mọ́lákù méjì ni wọ́n ìwọ ni wọ́n ń kọ́ sẹ́ẹ̀rẹ́ ìwọ ni ń kọ́ yíò lànà yàní rọ̀kíbù ni máa ń kọsẹ́ rí àkídù ni máa ń kọsẹ́ bí rọ̀kíbù ni máa ń bẹ lọ́wọ́ ọ̀tún àkídù ni máa ń bẹ lọ́wọ́ òsì gbogbo àwọn tàfàǹsìrù yìí kò ní ẹ̀rí gbogbo àwọn ìyẹnìlá ọ̀rọ̀ yìí kò lẹ́rìí nù ìyìn tọ́lọ́m jámà ní wípé mọ́lákù méjì ń bẹ pẹ̀lú ẹ̀dá kọ̀ọ̀kan tí wọ́n ń kọsẹ́ wọn bí àwọn méjì ni wọ́n máa ń kọjọ́ kọsẹ́ rẹ̀ àti sẹ́bí papọ̀ ni bí wọ́n sì lù tí wọ́n sì pín láàrin ara wọn lọ́tọ̀ọ̀tọ̀ ní ọlọ́ọ̀bá nìkan ló mà mọ́lákù ẹlẹ́ẹ̀kẹta mẹ́lákùl mọ́t bal yatawaffakum mẹ́lákùl mọ́t alladhi wukkila bikum thumma ila rabbikum turja'un màlẹ́kà kú ọlọ́ni màlẹ́kà ló sì lọ́wọ́ sẹ́ òní òun láti àṣà ìsàrọ̀ ní yín bẹ́ẹ̀ ń sùn ní bẹ́ẹ̀ kódà bá àwọn ìbẹ̀nu bedroom ń bẹ pẹ̀lú yín ní tó òun retí ni wípé kọ́lọ̀ òun kọ sí pé lámẹ́ àdìbò rẹ ti tó gbogbo tó bá wọn ṣe lọ́wọ́ gbà náà yóò gbẹ̀mí tiẹ̀ torí kó gbẹ̀mí tiẹ̀ ìlú ní ti lọ́hùn bí kó gbẹ̀mí ti tiẹ̀ tó bá ilé gbẹ̀mí rẹ ó parí àtàmẹ́tì ti tiẹ̀ nìyẹn bí ń sọ ọ ni sọ̀rọ̀ pé wọ́n gbé kúdè wọ́n tara rẹ mọ́ ẹ̀kíní kan gbé kúdè ikú ewu àìkú ìtú tí ìdè èyí tásìkò rẹ̀ bá ti tó kò sí sí jẹ́ kọ́n gbèrè o tó ń gbé ń bẹ pẹ̀lú èèyàn kìí sí pé sẹ́ mọ̀ láti ibì kan ló wà ló blọ́ọ̀fù ẹ̀gbẹ́ kò níráyè wọlé ní bẹ pẹ̀lú rẹ̀ ni ọ̀rọ̀ pé mo wá gbogbo inú lé mọ́ bọ́gláàrí ìkú òní wọlé yìnyín àníjọ́ wọn ti bí ọ wọn ti só mọ́ ọlá nítorí kan retí ni wípé six times ti tiẹ tó bá ti tó ó ń kó lórí ọ lórí ni o tí wọ́n yóò gbogbo mú rẹ̀ kàn dẹ́jẹ̀ àmá o lè máa mú omi lọ́wọ́ kó mú mi kó mi pa olórí omi làlájì mú lọ́wọ́ ìwà ní tẹ̀ẹ̀tẹ̀ẹ̀rán yíra kò ti dáyò ti lè mú yàn ìran wa bí yóò bá gbẹ́ sí á yóò sọnù gan ẹ̀ráyé ìgbà tásìkò rẹ̀ tó lọ́lọ́run màlẹ́kà tí tí ń sọ pé kásìkò tó kò ń pa kó pa inú omi ló sì mú lọ́wọ́ kò sí kó bá dé náà yóò sábà yẹn nípò kan náà ni bó bọ́ ìyàwó lórí ìyàwó rẹ̀ ó lò ní lọ́wọ́ tó ni wọ́n ní lọ́wọ́ ẹnu àwọn ilé ìbò lẹ́yìn òbámu tó kọ́ gbọ́ iláyé ní ìgbọ́lẹ́nu ìbò gẹ́gẹ́ rí pé untimely death ẹ̀ ilé ìgbọ́lẹ́nu ìbò èèbò lẹ́yìn òbá ní èèbò inú áfíríkà tó àwọn ọgbà wípé àsìkò lágbájá ò tí ìtò wọn pa ni ẹ̀yìn ìgbọ́lẹ̀ yíwọ̀n tí ó kù sí ẹfánù kó ti kú sáájú ọjọ́ ọkú tó ẹ bá ní untimely death jọmọ ọgbẹ́ èèbò mú kí ló ń jẹ́ untimely death a jẹ́ pé àsìkò rẹ̀ ò tí ìtò àbí ó kú at years old forty years old fifty years old wọ́n pa ókè ẹ̀yin máa kọ́dárù ọlọ́run ẹ máa kọ́dárù ọlọ́run lé lórí pé àsìkò tí ó lóore kálùkù tí ìlò tó àsìkò nì ló fi wá fún tẹ́ẹ̀sì ni wọ́n kánjú pa ara ò gbogbo ikú wájú ọlọ́run ó ti lásìkò ládà bá ti kú kú náà nìyẹn gbogbo ẹ̀tọ́nà máa wá lóun sábà bíi kó wá tó fi rí kú he tọ́nà lọ pàdé ọlọ́run mọ́lákùnrin mú tuntun bẹ lára wa àgbà ń bọ̀ ìkẹ́lẹ̀ ìkẹta tó ń ṣe ọlọ́run alẹ́sọ̀rọ̀ àti sọ̀rọ̀ tó ń sàlàyé mọ́nì fún wa wà kú tòbe àwọn òfin ọlọ́run bá subhanahu wa ta'ala àtàwọ̀rọ̀ injil qur'an ana muhammad anabi ibrahim alayhi salam صحب إبراهيم وموسى ìgbà àwọn tí ọlọ́run báyìí ká gbàgbọ́ pẹ̀lú ìgbà kùránù gbọ́ ìgbà kùránù gbọ́ ìgbàgbọ́ rẹ̀ ló ran gbogbo tírà tó kù tí wọ́n bá gbà kan gbọ́ nínú àwọn tírà tó lọ tí ò bá gba kùránù gbọ́ ìmánì rẹ̀ yẹn wà ìfálì tí ní òfin ẹ̀sìn tó kùránù náà ló wá rìpọ́ọ̀tù àwọn tírà yẹn fún wa ìbámu tó kí Allah subhanahu wa ta'ala fi Qur'an jìn kí wa ni àbá tí máa mọ̀ nǹkan nípa àti náà wọn tí wọ́n lọ a mùsùlùmí ó kó oríire tó bá ti kó mọ rírì tí ń jẹ́ Qur'an ni láì lówó rẹ lọ́wọ́ tó níyàwó tó lọ́kọ tó tí ìrọmọ bí tó nílé kan tó rọ́kọ gùn ó yẹ kí mú rẹ mọ̀ dùn ni oníjọ́ tí tọ̀hún bá tó bá gbé nígbè rẹ̀ déwájú títí ẹ ìwọ kì yóò gba kìnnìkan gbọ́ ìwọ kì yóò gba kìnnìkan gbọ́ torípò nìkan náà ní ọ̀nà ìyè gbogbo kótókótó rẹ̀ ó bá ti wí tán ó wà ní kílẹ̀ lè sọ fún mi nípa Ìsá torí pé ìyá rẹ̀ gangan ní chápítà nínú Qur'an sọ́tù mọ́rọ̀ yà wó wà gbé tìbútùrò Ìsá ó wà kà fún Qur'an afá yóò mọ̀ wọlé ee ìmọ̀ ń Qur'an ni ìmọ̀ gidi ní bẹ́ kíra mọ̀ ní Qur'an kíra ìmọ̀ kíra òye ní Qur'an so ẹnìkan wọn lòun sẹ́mi inú ẹ̀dá yẹn láyé àbíláìjẹ̀nu kò wá gba quran gbọ́ ó wá lòun gba ìwé míì gbọ́ ó wá tako quran ìtako yẹn ìtako ìwé míì yẹn torí ọ̀pọ̀lọpọ̀ àwọn òwe bíi taurọ new testament old testament gbogbo ẹ̀ ni wọ́n ti ń tapolate wọ́n ti tọwọ́ gbogbo wọn lójú pọ́ọ̀lù ti ba iye gbogbo àwọn òwe yẹn jẹ́ àwọn ọ̀rọ̀ tiẹ̀ ló pọ̀ jù ẹ̀ sàfírò àwàrí àwọn àlọ́ ìjàpá àti iná níbo àtàná rẹ̀ lọ́jú sí wà lóko òun ló pọ̀ jù nínú àwọn so kùránù nìkan ló tẹ́ gbára jù mùsùlùmí òdodo ó gba kùránù bọ̀ ó sì gbàgbọ́ wípé kùránù ètò ìwé ẹ̀jẹ̀ kùránù èémú jẹ̀ pé ayà yìí nu kùránù àbí sóra yóò ẹ bá alukuran kì í sàkáǹtì ogun kì í sàkáǹtì ogun àwa amúkìní kẹ́nu lọ ìjà mímu rẹ̀ ràgbàdà ìwà kàníyàn sí àwọn afá ìlẹ́bọ̀ ní ẹ́ ọlọ́gbọ́kú alẹ́kalẹ̀ fógún èsù ló tún kọ́ wọn ní kéwú sàìtánì táwọn fi ń tẹ̀yìn pẹ̀lú àwa gbé kùránì kalẹ̀ wá sí kọ́kọ́rọ́ láàrin wá dìkọ̀ àmì nígbàtí ìsìnyẹ̀ tó ní accident lágbárí tí wọ́n ti báńdéjì mọ́ lórí àmọ́ wá yí kùránì a àmọ́ yí sósì tí travel bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni tí tó tó mú fẹ́ ọmọkùnrin tó mú wà tó yí sósì fún máa yí káàkiri ah, ó sì tó yí sí ọkọ̀ yóò lálùbáríkà ah. ẹ̀yin náà tẹ́ ń lọ sọ́dọ̀ wọn kí lẹ̀ ń lọ fún náà ó ṣe ọlọ́run sàlàyé rẹ̀ tó gbé ń bá lọ sọ́dọ̀ wọn tó sì gbọ́n tí wọ́n sọ gbọ́ ó kú lórí kèfèé ní tó bá ilé kú ó tiẹ̀ wàá gbàgbọ́ ó dídí irun ogójì ọjọ́ ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ láfáàkàmí sọ pé láàrin ogójì ọjọ́ ní tí èyàn bá kó kúrùkù kèfè rí ni tó gbọ́nà tí lóhun ní gbà alábìtọ́ lọ́hun ní gba irun orí ogójì ọjọ́ lọ́wọ́ ẹni tó lọ sílé alágbègbà ilé ìyẹ̀ ń wò tó tún wá lérẹ́ náà mo fi ń ṣe kílẹ̀ lọ bẹ̀yẹ fún ẹ̀ tó kọ̀ fẹ́ lọ dán àbáyẹn wò ní gbogbo tó sọ tó bá wá rí bẹ́ẹ̀ bó wà ní àlìkáyínù fún ara rẹ̀ bó ní ìyá rẹ̀ sí wá tún wájú ọlọ́run ẹni tí ń patronize wọn nìyẹn o a tó wá sọ pé alágbègbà fún ara rẹ̀ náà sẹ́fún ti kó ní islam miles of years ni àwọn tọrọ wọn ti rí bẹ́ẹ̀ tọ́ àmẹ́yìn tẹ́ sẹ́kù sáyé tún bá o opportunity kẹ tún bá wọ́n fi díngí wò wọ́n fi àtẹ́lẹwọ́ ọmọ tí ò ti bàlágà wò wọ́n fi ọ̀sán yìn wọ́n fi wò mọ gbogbo tẹ́ ní wọn pàtì wà ti fèrè ní torí pé láwọn ọkọ náà ìrun tó ń kí ọlọ́run nígbà ẹ má kírun lẹ́yìn ọlọ́run nígbà rún rẹ̀ lára ibi tó ti lo ṣẹ̀rí islam tó bá wù ní sọ fáàlà àwọn mùsùlùmí ṣùgbọ́n àdúrà sòtò níbẹ̀ àwọn kan wọ̀nyí léwu ní jágbìyànjú kátúmbá kákọ̀kọ́ wájú sọ́dọ̀ ọlọ́run bá nìkan Qur'an ṣe ìwé mùjẹmùjẹ ṣe ìwé ogun ṣe ìwé awo kò Qur'an tí wọ́n sọ pé kéèyàn má kún tó lè ké nu Qur'an kò sí bá àti sọ yìí nínú mọ Qur'an èso rí àyà yìí àwọn ẹni ọlọ́run máa ń gbọ́ yìí bá ti jọ fún kírun tẹ̀yìn kẹlẹ́ lè gbọ́ àyà pẹ̀yẹ́ lọ kùránà wá kan ò lè yé ẹni bẹ́ẹ̀ ni torí pé hárà ti ẹ̀lẹ̀ yìí kàn ká ẹ̀mọ àkíkà àkíkà rẹ̀ àkíkà àwọn onífọ́júrì ni àwọn onífọ́ wọn àwọn a ní ẹ̀yin ẹ̀sọ́ bí tẹ́ ń lọ ẹlẹ́gbẹ́ awo ní yí kéèsẹ́ kòránì wọ́n lù wájú tí wọ́n lù lẹ́yìn kòránì ò ní ìta àti inú tẹ́wà tó fáwọn kan ni wọ́n mọ̀ tààrà wọn kan lè mọ́nú rẹ̀ nígbà tó bá wọlé tó bá wọlé bọ̀ ó kanlẹ̀kùn kan nínú kòránì rẹ̀ ní kanlẹ̀kùn ara wọn gbogbo wọn tó náà sọ́lá mi ní àǹtúmùnà billahi màláìkẹ́tìhì wa kutubihi wa rusulihi gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run àgbà àwọn gbọ́ ni wọ́n bọ̀ ńlá kan lórí ara wọn sallallahu alayhi wa sallam owó sùn torí pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wa ànábì ọlọ́run salam tí ọlọ́run bá kọ sí wípé àwọn èèyàn rẹ̀ wọ̀nyí tí wọn ò nígbàgbọ́ pẹ̀lú rẹ̀ èmi ọlọ́run ó ó wá lọ bá wọn lọ́lọ́run tí lóun ó pa yín rẹ́ o pẹ̀lú ẹ̀ nígbàgbọ́ yín kò sì fẹ́ kí ìparẹ́ òun dé bá òun láàrin wọn ó bá sá kúrò nùlù ìbẹ̀rù yíhun ó sáfẹ́nu ẹja nùlù àwọn tó ń padà wá tún bá wa padà wá dá wọn sí ọlọ́run mọ́ ọlọ́run á àdánwò kan nínú ẹja tó gbèrú nínú omi fanabaznahu bil ara'i wa huwa ìgbà tí ìnira yẹn mú nínú ẹja yẹn ó ké pọlọ́n la ilaha illa anta subhanak inni kuntu minaz zalimin títóbi ìwọ ọlọ́run ọba tí ò sẹ́lómi fi ajọ́ sí fún ìwọ nìkan lọ mímọ̀ rẹ bó ti jẹ́ kan nínú àwọn alábòsí ọlọ́run ní agbàdúrà rẹ̀ aláàkó lẹ́nu ẹja yẹn àwa ti jáde sórí ilẹ̀ gbígbẹ fanabadinahu bil a ti jáde sórí ilẹ̀ gbígbẹ tí ò sì kẹ́kẹ́ níwò òkúlóbó wáwà sẹ̀kín ààrẹ ti mú jìdá láàrẹ torí Allah subhanahu turi nìkan ló mú iye hours days tó mú ẹja yẹn ọlọ́pàá wa gbàdúrà rẹ̀ wọ́n ti lọ so irúṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sí i kẹ́nìkan tí ò bá tì ní àgbọ́yé dáadáa nọ́ọ̀sì náà kó máa fà á wò níwò wípé Yunus kìí sá tó ara ànábì ló sọ pé láti fàdùlù ní àlà Yunus ibn Matta ẹ má gbọ́ láfún mi lórí Yunus ọmọ Matta ní ìdájúlọ wájú ọlọ́run gbogbo àwọn ànábì ọlọ́run ojúṣe ọlọ́run bá kàn wá níwájú ọlọ́run mánàbí ti sọ nìyẹn ẹ má torí pé ọlọ́run ọba ó sì mí lẹ́nu ìkẹ́ gbogbo àwọn ànábì rẹ̀ ẹ má fi yí wọn wá fi wọn darí ti àwọn ànábì tó kù ilé náà sì jẹ́gbàgbọ́ kan gbòógì nígbàgbọ́ àwọn mùsùlùmí láàánú fárin kò báyìí náà àhàdé ní lòbó sólè ẹ ṣe yàtọ̀ láàrin wọn ìgbà tí àwọn ẹ̀sìn wọn sí fi àná Muhammadu ṣe yẹ̀yẹ́ kò lẹ́tọ̀ọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí èèyàn kò ní ìsìláàmù gbogbo àwọn ànábì ọlọ́run ànábì wa gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run ọba òjíṣẹ́ wa mẹ́sẹ̀jì kan wọ́n sì mú wá hàn ní tàwọ̀fíìdì gbogbo àwọn ànábì ọlọ́run kéyìn kan náà ló sógun wọn papọ̀ òun náà ni àdáàwàtó ilà tàṣíṣe àkọ́ igi náà ìpèpè lọ́bí ìsàtúnṣe ìgbàgbọ́ àwọn èèyàn ìpèpè lọ́bí ìsàtúnṣe àwọn kan tó ti bàjẹ́ N'ime ìgbàgbọ́ àwọn èèyàn gbogbo àwọn ànábì ọlọ́run gbé lọ́wọ́ so ìkẹ́lẹ̀ kẹ́ni wal yawmil akhir kásìn nígbàgbọ́ pẹ̀lọ́jọ́ kẹ́yìn ìkẹ́lẹ̀ ká nígbàgbọ́ pẹ̀lọ́jọ́ kẹ́yìn ọjọ́ kẹ́yìn ọmọ ìdẹ́yìn bẹ̀rẹ̀ láti tó bá ti kú tára bá ti sípò padà tí wọ́n wà bolẹ̀ déèbù tí wọ́n ro lásọ tí wọ́n dì ní dídì tí ò lè mìíra mọ́ tí wọ́n sọ sínú kòtò tí ò lè sọ̀rọ̀ mọ́ tí wọ́n kó gbogbo pọ́lẹ̀ lórí tí wọ́n tẹ́ pẹ̀lẹ̀ lórí ìjọ kẹ̀yìn tí ẹ dé nìyàn à ń sàtúnṣe òsímá fẹ́lọ̀ tún kí òsímá ẹjẹ́ ìtàwẹ̀ nígbà òsímá ìtọ́jú òbí mi ìtọ́jú ìyàwó ìtọ́jú ọmọ ìtọ́jú ọkọ àwọn òṣìṣẹ́ mi mo jàmbá wọn àwọn ìtọ́ wọn kan bẹ lọ́wọ́ mi kí ni ìrí fún wọn ẹjẹ́ padà ṣe sí ma ó o máa ṣe sẹ́ bí akúra látàkìkò yìí lọ máa ṣe sẹ́ bí akúra torí pé ọlọ́run mo sọ̀gbà tí ó ọ tó máa lọ lílọ lọ kí é sórí sáà ọkọ̀ fíyìn sáà ìlú gbogbo alájọ́ lórí ẹ̀ kámọ̀ kọ́ fúnra wa ní àríwá sẹ́yìn kan ní ìdánù lọ lílọ gbogbo alálọ nọ tí ní ìwábọ̀ wọn ni tí ń bẹ lẹ́yìn ọ̀fà lọ ìtí ìbẹ̀ lẹ́yìn tí gan burú jùkú lọ al-imam al-khalifa al-thani Umar bin Khattab radiyallahu anhu wọ́n ní ká ní ikú lópin ìrìnàjò ẹ̀dá ni lápárọ̀ hànà àbátúnmù àmọ́ máa ba'da al-mawti ashaddu ìrìnàjò kú rọrùn tó ń ọlọ́run gan nígbà ó kù gan tára fi ní sakatul mọ́t ó ń ṣe ọlọ́run àdéṣọ́lá tó sẹ́lá wúrí ìràkúnà dààmú rẹ̀ agony of death wúrí ìràkú ẹn wàláì nígbà ó mọ̀ kú báyìí ń rẹ́rìn north America tí ó mọ̀ sáwọn ọmọ rẹ̀ ní airport wọn lè tó gba àwọn ọmọ rẹ̀ oníkan wá o ó wá fọwọ́ awọ lórí ó wá lẹ́yìn tí wọ́n ń buwọ́ sí wọn báyìí fóun ti ń lọ o ìfẹ́ lọ tọ́jú àyè kalẹ̀ fún ọlọ́run o. gbẹ̀ǹsì ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀bẹ ẹ̀bẹ̀rù ọlọ́run ikú èmúyàn lẹ́rọ̀ sábà ń gbà mí nígbà tí sẹ́kẹ́rọ́tì

tó bá ti yàtọ̀ sí rẹ tó bá rí bẹ́ẹ̀ gbogbo tó kù ẹ̀sìn jẹ́ gbáà ni ṣàìfọ́n ní fọpọlọ wá sílé ó gbàgbọ́ jama inú sàárì ò rọrùn ó yẹ kí èèyàn máa imagine tó bá ń bẹnu yàrá kan tí ò tóbi wọ́n wá ti ẹnu wíńdò méjì ti mẹ́ńbẹ̀ wọ́n ti pa á ó ti kọ́kọ́ nínà lẹ́pà tó fi ríran lẹ́pà bá múná lọ ó tún wá jóòrù ẹnu ọ̀nà rẹ̀ ló tún wá tóbi ó tún wá kalẹ̀gbọ́ ẹ̀dàkùn ẹ̀yìn wọlé ń bẹ́nu lẹ́pẹ̀lú mi ìṣẹ́ ló sọ̀rọ̀ ẹ̀dàkùn ẹ̀bá mú sánà ẹ̀bá mú torchlight ìṣẹ́ tó dún gbin gbogbo ẹ̀wà dákẹ́ lẹ́pọ̀ ń gúrò owó yá àwọn ìbẹ̀rù wà dé wàláhì okùnkùn yóò sáré jù yẹn lọ wọ́n ṣe ọ̀nà alẹ́sọ́látò sẹ́lá ó ní kété tó má ti sínú sáré kan ọlọ́ọ̀bọ̀ ó dá ẹ̀mí para sára èèyàn àwọn alákùnrin yẹn wọ́n wà dáyìn ó ní kódà gbóhùn tí wá wọ́n ti ń kú ọmọ rẹ̀ tó tẹ̀lé ọwá sí ibi tó wọ́ tẹ̀lé ọwá sí tẹ́ ó ti nujú náà àwọn ti bẹ̀rẹ̀ fàájì nílé tí ẹ bọ́ my dear uh, my sisters my sọ́tí ìkíní eh, kan tẹ́fọ́ ara yín rógó wọ́n lè ṣètọ́lọ́n láyé tẹ́yìn tẹ́lẹ̀ ayé tó sòsó káàkiri tẹ́ẹ̀mù ìtẹ́ẹ̀tẹ́ inú ẹ̀jù gbélé bá dé àdékàtà àti ìsìlọ́hùn nítorí bá dé àní ìsìlámù ò fàjà ẹ̀yìn jẹ́ ẹwò agbọ́dọ̀ wà peaceful coexisting àwọn ìgbókèbó ẹgbọ́dọ̀ wà peaceful coexisting gbogbo ẹ̀ náà ọ̀nà kan náà ní ọlọ́run kan náà lájọ ń pè tí èèbò wẹsẹ́ ní dìdí fọ orí tẹ́ẹ̀ ní àlùwàláwà bàrọ̀ ọ̀hùnmà nínú ẹ̀sìn madam ẹnu ju yín bọ́kọ bá kú ọkọ ló ń kù ọkọ kú ọkọ kú ni wọ́n rántí ẹnu sàárè láti ń sọ gbogbo oníbídíà ọlọ́jọ́ mẹ́ta ológójì ọjọ́ lọ́jọ́ mẹ́jọ ọlọ́dún kan lọ́dún méjì ìjẹ́ mọ́pò tó kù ti wà ní sàárè bí tẹ́ẹ̀dún lẹ́yìn rẹ̀ kó ìyá èyí ò jẹ́ olóòótọ́ olóòótọ́ di lẹ́yìn àná Muhammad èyí ní sẹ́sì nàìjíríà gbogbo àwọn compromises táà rí inú ẹ̀sìn lẹ́nu wà láì kò ní sí lọ́rọ̀ èèyàn fà ní òbí jẹ́ kéèyàn sọ lẹ́nu sí nínú kéèyàn sọ lẹ́nu àti kọ́lọ̀ ń bínú sí ọ owó níyà rẹ̀ kéré jù owó lábú rẹ̀ fún jù tó fún yẹ jù ṣe tó ṣe gírígírí ó máa sì kò tí kò dé ó dáyà rẹ jẹ́nu sáré ni tọ́ọ̀dọ̀ bá ti ìtọ́sùkẹ́ náà ìkẹyẹn náà ó dá lórí sáré ni kò sí lọ́yà kan tó bèèrè out táwọn bèèrè yìí bá ń dé ronú sí mọ́sẹ̀mí rẹ ló fò mọ́sẹ̀sìn rẹ ló fò báyé bá lè lọ́kún lọ bí ẹ̀sìn rẹ mú bí ẹ̀wọ́ bá lè lọ́kún lọ bí ẹ̀sìn rẹ mú bọ́kọ́ bá lè fi ọlẹ̀ kó fi ọlẹ̀ bí ẹ̀sìn rẹ mú tọ́mú bá bá bẹ́ẹ̀ lọ kó bá bẹ́ẹ̀ lọ ní tó sọ òbí mi ọmọ ni òun náà lójú nígbà ń ní rẹ̀ wọ́n ríran sí wọ́n ló jòlú ọmọ àmọ́ àwọn ti wá gbọ́dé torí pé wọ́n níràwọ̀ rẹ̀ rẹ̀ lé àwọn lójú wọ́n ti wá tọwọ́ wọ́n ti dágbà rẹ̀ mọ́lẹ̀ tó tó lú ọmọ wọn pè àwọn ayélujáfẹ́ bá jẹ́ jẹ́ àfà ó ti ya ilé aláwo títí òun gẹ́gẹ́ náà ti dàkúdà ó ti dẹ́tò náà tó máa ń rẹkọmẹ́ndì oògùn fún ìyà títí tí ó nù ìgbà rẹ̀ mọ́jà tọ́ ọ̀dù ìlọ ajídarí nítorí ọmọ ló sì wá dẹ̀lẹ́bọ̀ gbogbo ẹjẹ́ bá ti ṣe ládọ̀ òfin ẹ̀sìn tọ́nà ọba tí ní kára ẹ̀yá máa bá ti ní ìṣó á lè wá tó wájú ọlọ́run ara rẹ̀ ó yà wá ní kó sì padà sí wájú ọlọ́run ọlọ́run sókún sí mi fún ẹ má torí ẹ̀dẹ́ lẹ́bọ̀ ẹ wọ wíkà inú pàdé ọlọ́run sáré ìgbàgbọ́ mùsùlùmí gbọdọ̀ débẹ̀ lábẹ́ hadith yìí níparí wàlùwàn min bil qadari khairihi wa sharrihi bákan náà ká nígbàgbọ́ pẹ̀lú kọ́dárù àyẹ̀mọ́tọ́lọ́ ń yẹ̀mú ní kálukú fún etí ìkúnlẹ̀ ẹ̀yàn

sóhun ọ̀pọ̀ ojúlóṣì àbówọ̀ ẹ̀kọ́ ojúlówó kó wá ní ká máa wá jù rárá ní tó fẹ́ ló yàn fún wa so ní tọ́lọ̀ ń yàn mọ́ wa tó sùn bí wọn bá ti lùsẹ̀ ní ayé wa fún wa ká gbà gbọ́ bẹ́ẹ̀ kọ́ ìrì yí ọ̀ṣẹ́rì tó bá ti pé tọ́lọ̀ ń kọlákọọ́lẹ̀ fún wa yẹn ó bẹ̀rẹ̀ sí ń sẹ́yìn lára wa ó jẹ́ tinú wa dùn sí tó jóore alhamdulillah tó bá jẹ́ dàkejì alhamdulillah agbọ́dọ̀ jà wọ́n tán no over my dead body èmi àti jésù sọ bẹ́ẹ̀ láàpá àwọn ẹlẹ́wà àti jésù sọ bẹ́ẹ̀ àwọn tọ̀hún nìyẹn o tí nǹkan bá tẹ̀lẹ̀ tí wọ́n bá yóò wá ní no kì í sóhun orí òun kọ̀ wọn àti jésù sọ bẹ́ẹ̀ àti bàbá ò sọ bẹ́ẹ̀ mùsùlùmí àwọn àgbà ó pé àtìkí ní àtìkejì nínú Allah subhanahu wa ta'ala ẹ̀kọ́ sì ń bẹ fún mùsùlùmí láti bá kìíní kejì lò tí èso jẹ́ dùn bá ṣẹlẹ̀ sí ọ nínú kọ́dà bó ló sì bá lò títà kejì rẹ̀ bá dé bó ló sì bá lò tó fi mọ ẹjẹ́ rúsìn ọlọ́run ọba níbi kìíní àti níbi kejì àti èmi àti ẹgbẹ́ ajẹ́ mùsùlùmí jẹ́ àti ẹgbẹ́ kọ́dọ̀rù bóbi ṣé kọ́dọ̀rù ti dàrú mọ́ wa lójú báyìí ó ti dàrú mọ́ wa lójú torí pé àfáà yẹn tó sàlàyé ọ̀rọ̀ kọ́dọ̀rù gan kò yé kò yé bèbètè yóò yé àwọn àtàgbọ́ wà sílẹ̀ nù wọn yẹn ṣe ń gba kọ́dà àdúgbò láì kó kó mọ lé yàn káàkiri kó mọ lé pa yàn káàkiri òun nìkan náà láti sọ wípé gbogbo orígun mẹ́fẹ̀ẹ̀fà yìí tó ń ṣe láti sọ́lá tó sẹ́lá tó fi sàlàyé fún jẹ́mọ́nì yìí tí mọ́ ní ẹ̀dá bá ilé dúró lórí kọ́dà gbogbo tó kù náà kò sára rẹ̀ torí pé kò sẹ́ tí ò ní mọ́nì pẹ̀lú kọ́dà rẹ̀ tó ní mọ́nì pẹ̀lú ọmọ tó fi kí ni kọ́dà

àṣàṣì ìdẹ́ lóríṣiríṣi ìwọ ẹgbẹ́ awo kí ni sẹ́ni ibi iṣẹ́ ìjọba yìí kó tó di pé òun ní dàrẹ́tọ̀ ẹni tó wà níbẹ̀ tí ń jẹ́ dàrẹ́tọ̀ ní ìsìn òun kò ń pàdánù kó lè ráyè débẹ̀. ìyáálé awo ọmọ ìyàwó rẹ̀ sùsì sùsì tí a ní wọ́n ti sọ pé ìyàwó ló bímọ kan olódùlú lé àwọn àwọn wọn mọ́mọ́ wọn á sí sí sùn wọn bá yé ẹ̀jẹ̀ ìyàwó náà wò ìyáálé yìí pé ìyáálé mi èyí tí wọ́n rò kó o fẹ́ máa gbádùn náà àwọn ọmọ rẹ tí ó bá dọjú alẹ́ èmi ó sì pamọ́ olójú ó bá yára ju pé orogún ìdílé àforogún ilé ọkọ tó wá bẹ̀rẹ̀ àìgbàfọ́lọ́run bá ní láàrin ọkọ àti ìyàwó ń kọ́ ọkọ̀ tẹ́sìn ní mọ̀ sọ pé tíyàwó bá jẹ lówó lọ́wọ́ jùlọ láyé à yóò bá yóò jẹ tó bá rí bẹ́ẹ̀ o ìyàwó ò ní lówó lọ́wọ́ ẹnìkan ti sọ ọ́ lójú mi ó ní kò síyàwó tí ń gbórí lé àwọn ìyàwó kan gbọdọ̀ gbórí tó bá ilé gbórí sókè báyìí yóò máa kàn tó àwọn táwọn ìjọ kọ tóun èé gbórí èmi náà wá sọ fún mi ní èèwọ̀ burúkú ní bẹ́ẹ̀ lé yín èèwọ̀ burúkú ṣé haramu ni kẹ́ níyàwó kọ́mọ̀ ń bùn ní àrísìkì kó jẹ́ ìyànú lé yín tẹ́lifà rí ìyànú obìnrin bẹ́ẹ̀ lé ọkọ ó sì ní sọ́wọ́ ẹ̀rọ lọ́wọ́ ní ìṣiṣẹ́ olówó lọ́wọ́ ó sì ń ọkọ lọ́wọ́ ó ràn ọkọ lọ́wọ́ bẹ̀ ní ni ìgbógun gbọdọ̀ obìnrin tó wọ inú ilé yẹn tí ó sì lọ sọ́dọ̀ ẹni tó gbàgbọ́ yẹ ẹni tó ti wọ̀ ń sáké lókun ló sáláyé eré ọkọ ní báyìí àbí mi ọkọ ní ọkọ wá lójú ọkọ mi ò lékè mọ́tò oríire àmọ́ àwọn fámìlì ẹ̀ wọ́n ti ní èèwọ̀ ni olóòwò àwa kúnrin ẹsẹ̀ bọ ẹni yẹ rìn débi kan ó dá tèmi náà jì alájọ mọ bóyin kẹ nìyẹn lórí ẹni kí ló ń jẹ kí ló ń jẹ ẹni fínú níbi iṣẹ́ ọjọ́jọ́ rẹ̀ ọmọ wọn ìṣera wọn lọ́rọ̀ wá máa ń báyàn ní jẹ́ gan-an torí pé ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà tí ń bẹ lórílẹ̀-èdè nínú àwọn ẹ̀yà tó ya kẹfì títí kọ́dárù tó hàn jù kò bá jẹ́ jù àǹfààní ìyẹn nu àdéṣe yìí o bẹ́ẹ̀ bá fẹ́ jẹ́ mú mi ní òdodo níwájú ọlọ́run ọ̀rọ̀ kọ́dárù gbọ́dọ̀ jẹ́ tí ó gbọ́ yé tó bá gbọ́ yé bọ́lọ́run bá ti júwe rẹ̀ fún wa wọ́n ṣe ọlọ́run náà ti sàlàyé rẹ̀ fún wa ní súnà rẹ̀ kó sì lò láwùjọ tó bá wà sì yé bọ́lọ̀ wọn bá fa ọ̀rọ̀ mọ́wọ́ yé bọ́lọ̀ ń fọ̀rọ̀ mọ́wọ́ bọ́lọ̀ bá ti pé títí ẹ ó dùpẹ́ tó bá ti pé tẹlómìn ó bá gbọ́ yìí ànábì sọ ilé ìtàn tọ́lọ̀ bá wà àlè òṣèlá kí lára ọkùnrin náà sọ ó ní kí ni sọdáfà wà ànábì òdodo sọ ajá sí pé ogun tí ànábì Muhammad sallallahu alaihi wasallam tó fi sàlàyé ológun tó fi sàlàyé mọ́nì yìí ẹni bá ní lọ́wọ́ ní jẹ́ ní òótọ́ ní ẹ̀sìn ẹni tí ò bá ní gbogbo kan mẹ́fà yìí lọ́wọ́ ní gbàgbọ́ rẹ̀ òpùrọ́ ní jẹ́ ní ẹ̀sìn tó pé arákùnrin ní òdodo ló sọ lórí ìdáhùn tó fún béèrè mi tí ń túmọ̀ sí pé bẹ́yẹn bá ilé gbìyànjú nínú àgbọ́yé ẹ̀sìn rẹ̀ nínú ìwámọ̀ ẹ̀sìn rẹ̀ tí mẹ́fà yìí bá dúró lára ìwọ̀n ìjà ènìyàn jẹ́ àlùmọ́ọ̀mìnú àkọọ̀dẹ̀ èèyàn jẹ́ mú nìyí àmọ́ tí kan bá ilé láàyè ẹnu mẹ́fẹ́fà ó dàtí márùn kó sọ́wọ́ èèyàn tí kẹfà bá láàyè òpùrọ́ lèèyàn jẹnu sàn kẹlá subhanahu wa ta'ala kó sì àtúnṣe gbogbo wa kó fẹ́ tẹ wá rinlẹ̀ orí dáadáa títí di kíláàsì mi láti rí tẹ̀síwájú lórí àwọn àǹfààní tàbí rí mọ́nà hadith ẹlẹ́ẹ̀kejì abẹ́lá subhanahu wa ta'ala kó sọ wa tayọ̀ gbà kó sọ wa sọ ìgbàgbọ́ wa kó sọ wa sọ ẹ̀sìn wa سوى صمى وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك